الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسة قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الحاكم وصاها adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí adúpẹ́ fún àwọn fi títò bí ọlọ́run ọba wa àfihàn bí ọlọ́run asọ́lá àti àṣẹ ọlọ́mọṣẹ́ ìgbà alẹ́sẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ àti àṣẹ pẹ́ lórí ilẹ̀ ọlọ́run ọlọ́wọ́ ṣe wá ní olóríire nínú àwọn àkíyèsí tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n pè wá sí kí a lè bá bọ́ọ̀kù nínú ṣẹkẹṣẹkẹ shaitan òun náà ni kí ẹnì kọ̀ọ̀kan wa kí ká máa chẹ́ẹ̀kì ara wa Kama máa wo bí a ṣe ń báyé bọ̀ ká máa wo bí a ṣe ń ṣe ká wo ìgbẹ̀yìn àwọn tí wọ́n ti ṣáájú ká wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ibi tí wọ́n parí ẹ̀ sí náà ká fi kọ́gbọ́n ká fi ìṣẹ̀lẹ̀ èyí tó lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ káwa náà ká fi kọ́ṣe káfí tún ayé tiwa náà ṣe káṣe wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n parí bí òṣè dáa tí wọ́n ní àti bọ̀tán tó dáa káfí kọ́gbọ́n káwa náà ká sọ́ra ká má bàa jì síbẹ̀ eléyìí ní bùkátà sí kéèyàn máa ṣàkíyèsí nípa bó ní ń lo ayé rẹ̀ ilé ayé dọ́là ń dá wa sí yìí dá wa síbẹ̀ fásitì kò kan ni àsìkò tọ́lọ̀ ń bù fún kálukú wa kò sẹ́nìkan tó mọ̀ lẹ́yìn ọlọ́run ọba wa èyí lè rò pé yọ pẹ́ kọ́yá èyí lè rò yọ yá ọpẹ́ bọ́lọ̀ bá ti wá báyìí yóò wá ní bùkátà sí kéèyàn ọmọ kí lọ́lọ́run torí kí lọ́lọ́run ó béèrè tàbá ayé méjèèjì yẹn gbọ́dọ̀ mọ́ lẹ́yìn ọba mọ̀ èyàn kàn máa gbégbé ṣe yọ́wọ́ kan wàhálà kọ́lọ́mọdé arí wàhálà láyé àti lọ́run nínú àwọn àkíyèsí tí ànábì pè wá sí ọ̀nà ní pé ànábì ní ekita ní hamsa kọ́bìlà hamsa ànábì ní ẹgbìyànjú ká ẹ lo opportunity àwọn nǹkan márùn kan kó tó di pé nǹkan márùn mi yọ́wọ́ abáyín àwọn nǹkan márùn yẹn opposite rẹ̀ náà ni àwọn nǹkan márùn míì ìtumọ̀ ẹni pé bẹ́lẹ̀ yìí bá ti dé opposite ẹ̀lógún tí yọ padà dé ìdákejì ẹ̀ anábì ni ṣàbábàkà àsùkò ọ̀dọ́ rẹ lo opportunity yẹn kó o fi wá bó ṣe jí èèyàn láyé kó o fi wá bó ṣe sin ọlọ́run nígbà ní lágbájá ah, ọmọ ọ̀ráyé wà èèyàn ní nílé ayé ẹlẹ́sìn ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ẹni tí ò bá ti lẹ́sìn kò láṣeyọrí láyé

gbogbo náfìlà tó bá fẹ́ ṣe gbogbo ìmọ̀ tó bá fẹ́ wá gbogbo kọ́ọ̀sì tó bá fẹ́ ṣe ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ẹ̀sìn tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ní àsìkò ọ̀dọ́ òun náà lè yẹn máa ṣèfù nínú ìgbésí ayé yẹn ọlọ́run abẹ́lọ́run àsìkò ọ̀dọ́ wa ọlọ́mọdé á lọ nílòkulò ẹ̀rọ àwọn ọ̀dọ́ yóò máa mutí káàkiri yóò máa mugbó eh, yóò máa ṣe ṣìnà yóò máa ṣàbúrú yọ ma bá àwọn èèyàn lóko lè mi wọ́n ti ń jalè nítorí pé ẹ lè rárúgbó mi wọ́n ti ń jalè ọ̀dọ́ lẹ máa rí bẹ́ẹ̀ àsìkò ẹ̀kọ́ kọ̀ọ̀kẹ́kọ̀ọ́ yẹn torí ẹ̀kọ́ yẹn lọ́wọ́ padà máa lò nígbà tí ọba darúgbó wọ́n sí àtàkà kọ́bùlà anábì ń lo àǹfààní àlàáfíà tó ní kó di pé yọ padà wá rẹ̀ ọ́ ṣẹ̀rí àárẹ̀ méjì lọ́wọ́ àárẹ̀ tọ́lọ́run máa ṣe ni tó wù èyí ò ní ṣe pẹ̀lú àgbà àbókéré èyàn tó gbádùn lọ́kàn nípa wọn gbádùn mọ́ gbogbo èdè ẹ̀ lè má ti ju twenty two twenty three twenty four lọ wàhálà ti dé yóò ṣe wá bá kú nì. ààrẹ àgbà òun yẹ dandan mi yẹ ọba ti wọ fọ́tì báyìí ọmọ darí wálẹ̀ padà ni ọba ti wọ fọ́tì yẹsẹ̀ báyìí ọmọ dasórí mi ó rí i pé ojú ò rí dáadáa mọ́ bí ṣe ń rí tẹ́lẹ̀ rẹ ẹ̀yẹ kò ní dàbí tẹ́lẹ̀ mọ́ ó rí pé bó ṣe ń sùn gan yọ yàtọ̀ ànábì ní lọ opportunity àsìkò tó lálàáfíà kó tó dàsìkò tí ààrẹ òde torí tó bá ṣe kalẹ̀ lásìkò àlàáfíà rẹ náà lọ́mọ jẹ lásìkò tí ààrẹ bá dé gbogbo àwọn tó ti dàgbà láàrin wọn ọlọ́mọ fi àgbà wọn ọlọ́mọ fi wọn ráre o ọlọ́gbàrọ̀ ọlọ́mọ bá wa. wọ̀gìnáka kọ́bùlà fákìrì ànábì ní àsìkò tí adarí ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ máa ń gbéṣẹ́ ọlọ́tún wọ́n gbéṣẹ́ fún ọlọ́sì òrówó lọ́tún òrówó lọ́sì wọ̀gìnáàkà àsìkò tí a rọ̀ lọ́rọ̀ lo opportunity yẹ kó fi rárá rẹ lọ́wọ́ bó ṣe súnmọ́ ọlọ́run torí nínú tó ìmọ̀ fi súnmọ́ ọlọ́run ọba àrísìkí wà mẹ́ wọ́n náà gbìyànjú kọ náà sójú ọ̀nà ọlọ́run opportunity yẹ gbìyànjú kí wọ́n náà fún rárá rẹ kọ́kọ́ ọmọ gbé ẹ̀sìn ọlọ́run ga ọmọ náà síbi dáwà ọmọ náà sí mọ́ṣáláṣí mọ̀ràn àwọn àfẹ́sùn lọ́wọ́ jìnnáàkà àsìkò tí opportunity tó wọ́n bẹ lọ́rùn yẹn o fi sànú ẹbí sànú àwọn òbí ẹ o fi gbá àwọn èèyàn sókè inú àwọn ọ̀rẹ́ ẹ ànábì lọ opportunity yẹn kí wọn náà fi dè nǹkan mọ́lẹ̀ nínú sẹ̀mí rẹ tó padà lọ lè bá kọ́bùlà fákìrì kó tó di pé àìní ní yọ padà wá ṣẹlẹ̀ nítorí pé ọlọ́run ọba àlá méjèèjì yẹn ọ̀sán àtòru ó fi ṣàpèjúwe ni omi gbóná àtọ́mi tútù ọlọ́run fi ṣàpèjúwe ni ìṣẹ̀mí wa bá ṣe ń lọ ìjàmá méjì ni àsìkò tí ó wà lọ́wọ́ rẹ àtàsìkò tí ò ní sí anábìdì lọ́pọ̀túnìtì gbogbo àti máa ń bẹ lọ́wọ́ rẹ fi ṣe dáadáa kọ́bùlà fákọ̀rì kó tó di pé kò ní sí má ọ̀fàrà kankan anábì sallallahu alaihi wasallam anábìdì ń lo àsìkò tó ọ̀ráyè ọ̀ráyè kò sí kankan tí ń di ọ nínú Qur'an kò sí ti ń di ọlọ́wọ́ láti máa ha Qur'an kò sí ti ń di ọlọ́wọ́ láti máa ṣe ìbáàdà láti máa ṣe kìyàmù láì ó ti bísí púpọ̀ àsìkò tó ráyè ìbáàdà yẹn tètè lọ opportunity yẹn kọ́bùlà ṣogolit kó tó dásìkò tó ní ráyè mọ́ torí tí èèyàn bá ti involve nínú eh, ayé àbí tí ọlọ́wọ́n bá gbìyànjú sípò kan nínú ẹ̀sìn ó ní ráyè púpọ̀ mọ́ àsìkò tí ọwọ́ aráyè yẹn tètè lọ opportunity yẹn kò fi dè nǹkan mọ́lẹ̀ wa hayataka qabla mautik anábì ní àsìkò ìṣẹ̀mí rẹ àsìkò tó ń ṣẹ̀mí lọ́wọ́ báyìí tọ́gbára rẹ pé o tún jí láàárọ̀ yìí wọ́n fọkàn sí gbọ́dọ̀ láwo ọlọ́dẹ kan lọ́bẹni tí ó dọ̀la kọ́lọ́mọ́sà fún wa lẹ́mìí gbọ́n àtàláfíà lẹ́rí dáadáa àsìkò tó ń ṣẹ̀mí yẹ ọlọ́pọ̀ tó ń sì láti súnmọ́ Ọlọ́run láti ṣèbáàdà kọ́bùlà mọ́tìkì kó tó dásìkò tí ò ní lè gbápá tí ò ní lè gbẹ́sẹ̀ tí wọ́n máa wá pè é ní òkú lọ́jọ́ pé òkú lọ́mọ sí kíni òkú lọ́mọ jẹ́ òní jẹ́ èèyàn mọ́ ẹ lè gbọ́ kẹ́nìkan ó kú kan ní ẹgbẹ́ sẹ́nẹ́bù jáde kí ni wọ́n wí jàmá ẹgbẹ́ òkú jáde. ànábì náà sùkò tó ń sọ mí yẹ gbìyànjú ọmọ wa mọ́sálásí déédéé ọmọ sílọ́hún ọmọ sí dáadáa kọ lu ayé lọ́nà tó nítumọ̀ kò sànfàní fáráyé opportunity pọ̀ wáyé yẹn oyé kò ṣe dáadáa kó tó dìgbà tí ẹ̀mí ọ̀bọ̀ lọ́rùn rẹ̀ yóò ní bá ti bọ́ ìṣe ti pin wọ́n ní bẹ́ẹ̀mi ọ̀bá tán ìṣe ọ̀tán bẹ́ẹ̀mi bá ti pin kò sí déyìn bẹ́ẹ̀ ṣe mọ́ ibi òṣèlú náà ni ibẹ̀ náà ni wọ́n sàn lẹ́sàn dé àwọn bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àṣetáni burúkú tí máa tàyàn wípé kò síkú lójú ẹ ìgbà ọdún ọdún kan náà ni gbogbo àwọn tí wọ́n máa ń pòwe nì ọmọlẹ́yìn àṣetánì ni lórí tí ń sọ yẹn kò ní mà nípa èyí kan wí egún wiri ẹni tí sì bá sọ̀rọ̀ náà yìí ń ta ọlọ́run nìkan lọ́wọ́gbàdé yẹn lọ gbogbo àsìkò wa ẹ̀ẹ́dàkùn ẹ̀jẹ̀ àlọ́ opportunity especially àwọn tá à ń kẹ́kọ̀ọ́ sórí tó bá ti kú lásìkò tó wà yìí ọlọ́mọdé ọbọ̀ fún wa ọbọ̀ nìyẹn o ọbọ̀ nìyẹn o gbogbo àwa náà àmẹ́kẹ́ wa kákára bẹ̀sìn kákára bẹ̀sìn torí ẹ̀sìn gan la ṣe ń wáyé kì í ṣe pé ayé náà wá dé wa lọ́wọ́ ẹ̀sìn lẹ́yìn bá ti ń wálé ayé tí òjò ọlọ́run sìn mọ́ ayé kí ń wá yẹn ìyọnu ní wá tọ́lá ọlọ́run ọba aláàdá wa fẹ́sìn ẹ̀sùn nìkan ní ó sì béèrè tá a bá jáde láyé tó bá ti jáde kìí àmọ́ ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan sáré jẹ́ náà fáwọn ẹlẹ́sìn àwọn abẹ́lẹ́ wọn ọba kọlọmọsí àfẹmí wa rìn lẹ́lẹ́dí dada kọlọm mójú tẹ́ni kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh